àgbàdá ọdà kọ́ yìí ni. àgbàdá ọdà rẹ kì í ṣe pé wọ́n dàgbà àmọ́ torí agbára tán máa ń kó sí ló jẹ́ kó dàbí pé wọ́n dàgbà àmọ́ ọmọ kékeré ni wọ́n ṣùgbọ́n orúkọ tá à ń pè wọ́n ní àgbàdá ọdà. ìwọ lọ̀rọ̀ rẹ̀ jọ lójú ọdún ni kò sáìmọ̀ olóko tèmi ibo ló ti ara sọ re kó ọrùn. Ah, ah. Ah, kí ló dé tó ń ṣe báyìí. bó mo ṣe ṣe. má sọ̀rọ̀ bí èwe àwọn kan làgbà o àwọn kan làgbà akin àwọn kan sì làgbà akantanyàn bóun ṣe ń wò mí àgbà gidi tí tolé náà ṣe ń pè mí lágbà dáadáa ẹyẹ méjì ìjàsà sórí ẹ̀yin yorùbá ni ọ yorùbá sì lèmi náà ẹni mo rán sí ọkọ bá ń pè ọ yorùbá lòun náà ẹ mọ̀ wàá já pẹ́ lórí ọ̀rọ̀ ẹ mọ̀ já fọjọ́ ọlọ́jọ́ lọ só ti yé yín yín tí mo wá ṣe ọ̀dàn lójú bó ṣe rápì ara ń sìn mí ó yóò ti yí nǹkan tí mo wá ṣe. ó sì á wá fìtàn lẹ́fọ̀ olùkọ́ tán náà tó wá sọ̀rọ̀ àrẹ di jíò fagun wà lọ́wọ́ kò sí wàhálà. tó ti fọ́ lójú ni tó kàn gòjú bíi wẹ́dà. torí oòrùn ní sànsèjì ń jù. tọ́tọ́ lógún. kí lẹ́yìn náà fẹ́ sọ. wọ́n hmm. fẹ́ máa jẹ́sùn ara wa ni. sóun jágbẹ́ ni àbó sọ fún mi pé bí iṣu ń pa òun. ẹ̀ ń tún ní òye yín báwọn mo fẹ́ ká jọ máa fọkọ ara wa roko. ṣé àgbẹ̀ ni dádì rẹ ni àbí o ti dáko síbi kan. ṣé o sọ fún ipá gbẹ lòun àbẹ́wò ni kẹmọ fọkọ ara rẹ. ọ̀rẹ́ mi ìwọ gan bùkù bí gbogbo èèyàn bá tiẹ̀ wá rán ọ sí mi nínú ìlú yìí sá wá jẹ́rú aláyé pé yìn kì àgbàdá ó dà káàárọ̀ rẹ̀ rọ tọ̀sán sọ̀tálẹ̀ ti ń lẹ́ ẹ lọ́mọ́lá ọmọ ọjọ́ òní títí ń kákò tó ti dàbí irin dẹ́kìn. mo ti nà mo ti ṣètì padà. ó mọ̀ tí ẹ̀yẹ ni gbogbo kó díwárò o ìwọ ọlọ́ọ̀fẹ́ máa fi sùn tèmi jẹ́ pọ́ ọ̀fẹ́ máa fọkọ́ tèmi roko tó bá tiẹ̀ ń dí ọkọ̀ yìí ọ̀yà mi tanandi sódìgbà tọkọ ọrùn bá ń kílèmù ráìtì rẹ kó o tó wá bá mi fúnra rẹ kó o tó dẹnu ìfẹ́ kọ mí ni.